gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri àgbáyé ibikíbi tẹ́ ti ń wò wá tẹ́ ti ń gbọ̀hùn wa tí atẹ́gùn ojú tó dé fẹ́dé a kí yín pé ẹ kú àsìkò yìí a kí yín pé ẹ kú ọjọ́ mẹ́ta ṣé àlàáfíà lẹ wà ṣé dáadáa la bá yín a ń ti gbé ìránṣẹ́ Ọlọ́run alààyè wá láti wá tọ́ wa sọ́nà láti wá là wá lóye lórí àwọn nǹkan kan tó ń lọ nílùú pàápàá nínú ẹ̀sìn ìgbàgbọ́ ẹ̀ náà ni mo mọ̀ pé Ọlọ́run ìṣẹ́ Ọlọ́run alààyè ti dé wòlíì ọlọ́run alàyè Túndé àwọn náà tún rè àti gbé wọn wá ọ̀rọ̀ kan tó tá máa gbẹnu lé ní àsìkò yìí ó tún yàtọ̀ sí àwọn kan tá a ti ń sọ tẹ́lẹ̀ ó sì kan gbogbo àwọn kìrìsìtẹ́nì ni bá gbọ́n wá ní ọlọ́run Mósè Orémọládé ọlọ́run Ayọ̀ Babalọ́lá ọlọ́run Àkàndé Lẹ́dẹ ọlọ́run ọlọ́run gba ọlọ́run àwo àwọn fẹ́ wò pé ìdí ó tiẹ̀ ní ṣé ọ̀rọ̀ ìdí ó tiẹ̀ nítumọ̀ nínú ẹ̀sìn gbàgbọ́ só nítumọ̀ nu bíbélì ìdí ọlọ́run ti ẹ̀ fìdí àwọn nǹkan tá à ń pè ọlọ́run ọlọ́run yìí ọlọ́run ah, ìjọba ń fìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n àwo àwo kábílì débẹ̀ ẹ̀ ìjọba fi gbé òjíṣẹ́ ọlọ́run alààyè wá wòlíì ọlọ́run alààyè bí akáǹtì bá wà tàn mọ́lẹ̀ sí bóyá ó tiẹ̀ ní ojú táwọn fi wò ó tàbí tẹ̀ ní kankan tí ọlọ́run sọ ń pa ẹ̀ òjíṣẹ́ ọlọ́run alààyè ẹ̀kọ́ rírà àsìkò yìí. ògo Jacob ọmọtọ́ṣọ lórúkọ tí ọlọ́run lò láti dá ìjọ the one with God ministry seven wide sílẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run mo jẹ́ olùsọ ojú abẹ nìkan hmm. èyí sì bẹ̀rù ẹnikẹ́ni awíkóńkó hmm, awíkóńkó <laughs> lójú ọlọ́rọ̀ tí lọ́lọ́rọ̀ bá wá gbọ́ sí tí ó ṣe <laughs> torí pé ọlọ́run fúnra rẹ̀ ní ọ̀rọ̀ tá à ń sọ tí ọlọ́run tún fún mi lórí ọ̀fẹ́ láti jẹ́ àjàfún ẹ̀tọ́ mi níbi òdodo ọ̀rọ̀ tí ẹ sọ sílẹ̀ yìí sà jésù kristi olùgbàlà sọ̀rọ̀ ó ní àwọn ènìyàn mi ń ṣègbé nítorí wípé wọn kò ní ìmọ̀ anybody tó bá gbàdúrà ẹ jẹ́ àmú látòrí kérúbù and seraphim church ọlọ́run Mose Orímọládé tún ọ̀la ṣe if you reference your founder there is nothing bad but kò sí ọlọ́run Mose Orímọládé tún ọ̀la ṣe nínú bíbélì. tí CAC bá máa sọ pé ọlọ́run bàbá lọ́lá o ẹ tiẹ̀ ní sùúrù ṣé mistake tá à ń ṣe lórí Mose Eh, ọlọ́run eh, àwọn sí àmẹ́sì ni mò ń sọ yìí o ọlọ́run orímọládé mo gbàgbọ́ pé bàbá rẹ̀ ló ń jẹ́ orímọládé ó dáa tíyàn bá clear ẹjá wá sí ti babalọ́lá CAC Joseph Ayọ̀ lórúkọ bàbá yẹn gangan bàbá tiẹ̀ ní babalọ́lá babalọ́lá ni sọ́ọ̀nì ìwẹ̀ tí gbogbo ẹ̀ bá wá pariwo ọlọ́run babalọ́lá o. You can also reference that man. He's an apostle of the living God. That wa ni I respect him and I will always. Bọ̀ síbẹ̀ kò sí ọlọ́run Babalọ́lá nínú Bíbélì. Kí ni ìdí ìmú wá sórí? Ọlọ́run Akíndayọ̀mí ò kò sínú Bíbélì. Josiah Olufemi, Lord Olúfẹ́mi lórúkọ olùdásílẹ̀ the redeem. àti ẹ̀ generation náà ni èmi Akíndayọ̀mí. Kèé ṣe bàbá Baba ló ń jẹ́ Akíndayọ̀mí gbogbo èèyàn tó bá wà lọ́gùn akínlá àwọn tó jẹ́ pé gan gbogbo àwọn bàbá ọlọ́run ọ̀ṣọ́fà ọlọ́run ọ̀ṣọ́fà àṣẹlẹ̀ ọlọ́run áfíríkà ni ibi tí mò ń lọ nìyẹn ìgbà kan làwọn kan gbé àṣà yẹn wọnú ìjọ rẹ ní ọlọ́run ọmọ tó ṣọ́ ò máa yín mu sí wọn lórí pẹpẹ èmi ò ní torí yẹn dunú àbí pé mo fẹ́ torí ìyẹn yọ sọ tó ń jọ́ mọ́tò ṣọ̀ṣọ́ bàbá mi lọ mọ́tọ̀ṣọ́ bàbá mi jáde láyé at the age of one oh nine òun ò tiẹ̀ mọ he was a concreted Muslim man bàbá àti ẹ̀ lọ mọ́tọ̀ṣọ́ tẹ́mi ṣùọ́ pé ó ṣeéṣe kó jẹ́ pé òrìṣà tí ò bá sì bọ̀rìṣà ó máa gbowó dáadáa nínú ìwé àti ìbò ohun tó bá jáde láyé nìyẹn ẹ sà ohun táwọn sọ yóò lè ọ̀nà rẹ̀ ó mú Exodus chapter three verse fifteen Exodus chapter three verse fifteen olúwa sì wí fún Mósè pé. ẹ jẹ́ kóun yẹn jáde dáadáa. olúwa sì wí fún Mósè pé. báyìí ni kí ìwọ kí ó wí fún àwọn ọmọ ìsírẹ́lì olúwa ọlọ́run àwọn bàbá yín. that's right. ọlọ́run abrahamu ọlọ́run isaki àti ọlọ́run jacobu ni ó rán mi sí yín èyí ni orúkọ mi títí láí èyí sì ni ìrántí mi láti ìran dé ìran. ohun tí wọ́n kà fún wa lẹ ti gbọ́ yẹn nígbà tí àwọn ọmọ ìsírẹ́lì wà lóko ẹrú tọ́lọ́run gbé Mósè dìde bíbélì pé Mósè ní olùgbàlà subject mi nìyẹn christianity a sọ fún ẹ pé jésù lolùgbàlà jésù lolùgbàlà lóòótọ́ jésù lolùgbàlà wa ṣùgbọ́n àwọn olùgbàlà ti wá kí jésù tó wá olùgbàlà ni Mósè Nóà tó kan ọkọ̀ ayé aráyé otherwise kì bá sí èèyàn lórí ilẹ̀ olùgbàlà kan náà ni Mósè ṣùgbọ́n nígbà tí jésù wá jésù jẹ́ olùgbàlà aráyé ṣe understand again now ẹ wo ẹ wo ẹ wo ẹ wo communication ọlọ́run pẹ̀lú pẹ̀lú bàbá Mósè níbẹ̀ yẹn nígbà tí Mósè gba ìpè tí ọlọ́run sọ fún Mósè pé tí n bá jíṣẹ́ fáwọn èèyàn tó bá béèrè pé kí ni orúkọ rẹ ta kí n sọ pé bá mi sọ̀rọ̀ ó ní èmi ni ọlọ́run àwọn bàbá yín ọlọ́run Abrahamu ọlọ́run Isaki ọlọ́run Jacob ohun tí gbogbo ayé yóò máa fi gbàdúrà látòmí nìyẹn àwọn orúkọ tó bá jẹ́ mùsùlùmí it is must for you to use that name bẹ́ẹ̀ni ìpè tí ọlọ́run pe anybody lábẹ́ òòrùn ìpè bàbá Abraham. ni ìwé ìsáyọ̀ wípé abrahamu ni mo pè ah! um, bó ṣe jẹ́ gan lè gbọ́ yẹn nígbà tí ọlọ́run pe bàbá mose exodus chapter three verse fifteen tí mose ń bèrè pé báwo ni màá ṣe jíṣẹ́ fáwọn ọmọ Ísírẹ́lì ó ní wí fún wọn pé èmi ni ọlọ́run àwọn bàbá yín ọlọ́run Abrahamu ọlọ́run Ísákì ọlọ́run Jákọ́bù èyí ni orúkọ mi títí láì yìí sì ni ìrántí mi láti ìrandíran so anybody tó bá máa gbàdúrà nínú ayé orúkọ tẹ́ ẹ̀ máa fi gbàdúrà nìyẹn mo ti sọ fún ilé ẹ̀kan let me repeat myself àti mùsùlùmí àti ìgbàgbọ́ gbogbo ayé ẹnikẹ́ni tí ọlọ́run bá ti dá tó jẹ́ pọ́ ọlọ́run ló dá o orúkọ yẹn lẹ́yìn máa gbàdúrà lẹ́yìn orúkọ yẹn orúkọ Jésù ló tún wà validated torí bẹ́ẹ̀ ni wípé a fún wa ní ọba kan a sì fún wa ní orúkọ kan tí ó ju gbogbo orúkọ lọ pé ní orúkọ Jésù ní kí gbogbo ikún kí ó wólẹ̀ kí ara kí ó jẹ́wọ́ pé Jésù ni Olúwa èmi ò wá ráàyè Ọlọ́run Ọmọtọ̀ṣọ́ Ọlọ́run Babalọ́lá Ọlọ́run Sọ̀gúnjẹ Ọlọ́run kankan èmi rí àwọn Ọlọ́run wọ̀nyẹn bíi Africa God torí tó bá yẹ pé orúkọ wọ̀nyí tá a ń jòkó òun ni ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ àdúrà gbà wò kọ́sùnà àkádùn àyè bá ń lọ kò ní ní gbòǹgbò nínú ìwé mímọ́ tá a ti pàlànà rẹ̀ a ti fi ìlànà tí ọlọ́run fi ẹsẹ̀ wálé a ti fi sílẹ̀ so gbígbàdúrà lórúkọ ọlọ́run àwọn olùdásílẹ̀ ìjọ wa is never the best way ẹ gbọ́ ilé ìsìnkẹ́ tó máa lọ nígbà tẹ́yìn ń gbàdúrà lórúkọ ẹ orímọládé ọ̀ṣọ́fà babalọ́lá ọmọtọ́ṣọ́ akíndayọ̀mí ọlọ́run wo làwọn ń forúkọ rẹ̀ gbàgbà ṣé nígbà tí Babalọlá wà láyé ó máa sọ pé ọlọ́run Babalọlá o ẹ ronú ẹ̀yin ẹ̀yin ọmọ ẹ̀mí ṣé bàbá ọ̀ṣọ́fà ẹ̀bà kúnlẹ̀ kó gbàdúrà lórúkọ bàbá ọ̀ṣọ́fà ni mo lọ sínú bíbélì mo wò pé báwo ni bàbá Abraham ṣe ń gbàdúrà bàbá Abraham a ní ọlọ́run ayérayé ló padà ṣe rí àìmọ̀kan pọ̀ nínú ìgbàgbọ́ gan-an ọ̀dọ̀ wa ni mi sọ nípa èmi ò sọ tàwọn ẹ̀sìn ní o ó lè wà mẹ́rẹ̀ kẹ̀kẹ́ ṣùgbọ́n lọ́dọ̀ tèmi ìgbé afẹ́lẹ́mọ̀ṣọ́ mi sọ gẹ́gẹ́ bí òwe ìmọ̀ sọ ẹ padà sí inú bíbélì mímọ́ tẹ bá fẹ́ gbàdúrà tẹ bá ti ní ní orúkọ Jésù Kristi Násárẹ́tì ọlọ́run Abraham ọlọ́run Isaac ọlọ́run Jacob ó ní èyí ni orúkọ mi títí láé èyí sì ni ìrántí mi láti ìrandíran so ó jẹ́ bó ṣe jẹ́ sáà ẹ ṣe ìdíṣẹ́ àlàyé òun náà láti gbọ́ látẹnu ìránṣẹ́ ọlọ́run àlàyé wọ́n ti là wá lóye ní tí ó yẹ wọn ṣàlàyé fún wa ẹ̀ẹ́dẹ̀ ká mú bá ṣe sọ ẹ bóyá yìí wá fẹ́ pè wọ́n ẹ fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ẹ fẹ́ béèrè nǹkan tó rí lójú ẹ fẹ́ ẹ̀bẹ̀ àdúrà ìtúsílẹ̀ ìmọ̀ràn ẹ pè ìránṣẹ́ ọlọ́run àlàyé sórí nọ́mbà yìí mo fẹ́ pè jáde zero zero six six three seven three zero four four lẹ́ẹ̀kan sí zero zero six six three seven three zero four four ẹ jẹ́ ìpínlẹ̀ kan sí ká tó máa lọ zero zero six six three seven three zero four four ẹ ṣé àní wáyé tì àwọn aláma wà ìrànlọ́ba ó dàbọ̀.